nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. ọ̀run nation fọ́wà náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi wọ́n nation rẹwà jẹ́ ó tó gẹ́. ọ̀run nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́ ti ń bá wọn ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. one nation Fulani nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ ológo ni yorùbá a ò bófo ṣe mọ́. nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. bá mọ bí a ń rè a bí a ti wá èyí a ṣe wọn nation tó ká padà sílé. nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún kò sówó àpò ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ràn tẹ̀ràn kan fẹ́ lù kan pa àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. ọ̀dọ̀ tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn àbátà kò sówó àpò ibi ni wọ́n fi ṣe. àwa ló ṣiṣẹ́ owó àwọn ló ń ìrẹ́jẹ yí papọ̀ ojú àwa ò ṣe mọ́. ọdún tí ń sọ tẹ́lẹ̀ kan tó so pàdánù lápáta tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ẹni fẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní tèmi àti ilé mi àti padà sílé o. ọdún tí ń sọ tẹ́lẹ̀ kan tó so pàdánù lápáta tó wà pọ̀ ibi ni wọ́n fi ṣe ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kàn ẹ̀yà tiwa. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́.

ẹ̀jẹ̀ ìbò tán fi láfi pé kó kú a ò bí sórin mẹ́jà ò káyà túká. a ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. a ò ṣe one nation mọ́ a padà tí Yorùbá. kísà sí gbogbo yín o. ìmáàmù sọ̀rọ̀ pé yorùbá nation àfáà ń sọ̀rọ̀ pé yorùbá nation ẹlẹ́sìn mìíràn kígbe yorùbá nation àwọn aṣáájú kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí fúlàní ò pànìyàn lójú wọn rí bí fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógbó ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey wọ́n á gba bíbélì lọ́wọ́. wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó àgbà tí ó kẹwù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ Yorùbá mi. 那是谁？ gbalí ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. orí tó yẹ. ẹ̀kọ́ lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìjẹ́ lọ́rùn.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 tẹ́ ẹ dúró ti òtítọ́ tẹ́ ẹ wà nínú òtítọ́ tẹ́ ẹ dẹ̀ ń ṣòtítọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìwé mímọ́ tó ní ẹ wá òtítọ́ ẹ mọ òtítọ́ ẹ sọ òtítọ́ kí ó bá lè ṣe kí ni kó òtítọ́ bá lè sọ yín dòmìnira òtítọ́ máa ń lékè ní gbogbo ìgbà ní òtítọ́ ní sọ ní di òmìnira ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tó ń gbọ́jọ́ lólùfẹ́ orin ló ti prúvù ẹ̀ yí pé òtítọ́ a máa lékè òtítọ́ a máa sọ ní dòmìnira nítorí <clears throat> ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbààgbà wa lénìí ni wọ́n kọ̀ tí wọn ò kì í jẹ́ sòótọ́ òun ni wọ́n ṣe wà nínú ìgbèkùn òun ni wọ́n ṣe wà lóko ẹrú ẹkúlé lẹ́ẹ̀kan sí ẹ̀yin olóríire gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé ọmọ Lúkà yín rèé tí ó pè méje mi ni wọ́n ń pè lọ́mọ Lúkà ọlọ́run ọba ló ń jẹ́ mi ni o ṣùgbọ́n ọmọlúkà yín rí ẹ bá ń gbà bọ́ ìtàn pè lọ́mọlúkà ìta ló tiẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ àwa náà ni o àwa náà rí àjù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá mi pín adéwálé abdulwasiu god bless you máa bá mi pín àwa tá à ń ṣe bẹ̀ẹ̀bẹ̀ nínú kóòtù ọlọ́ọ̀la àwa náà ni o ọláwálé adíṣínà ẹ káàbọ̀ sórí ètò ọlá mo kí ni o abdulwasiu ọlọ́run àpọ̀n yín lé ẹ wá bá mi pín ẹ má fi ilẹ̀ sójú kan ẹ má jẹ́ káwọn èèyàn rí wa fàgẹ́ pín torí pé kí ni a tó fẹ́ ṣíra wa létí yorùbá ní ọ̀rọ̀ lọ́mọ elétí ń jẹ ẹ̀yin ọmọ elétí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lé mi mo fẹ́ fún lọ́rọ̀ tó rọ̀rọ̀ lẹ́ ń jẹ yín sì fún yín lọ́rọ̀ ẹ̀yin ọmọ elétí. yes ṣé ẹ ti gbọ́ nípa bí ìbò ṣe lọ londo state <laughs> Ah, ó mà ṣe o ó mà ṣe ni láàánú o ẹ tiẹ̀ jẹ́ ká ní sùúrù fúnra wa ẹ̀yin èèyàn mi ohun tá a bá ṣe nílé ayé la máa jèrè ẹ ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ thank you for the gift. ẹ̀yin tó bá pọ̀n lẹ́ni ẹ ṣe eré torí a máa bi yín léèrè. ibo six thousand ten thousand gba ten thousand kó o dìbò. ǹjọ́ wo lẹ fẹ́ ṣe yẹn dà dìbò kó o gbowó dìbò kó o ṣe bẹ́ẹ̀. <laughs> ẹ lè believe ipe ten thousand yẹn ò so oúnjẹ sílé mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ one thousand ni wọ́n dẹ̀ make sure pé one thousand yẹn wàá ná nínú polling unit kó tó lọ ní báyìí wọ́n ti sún di ten thousand ten thousand yẹn ò ṣe bẹ́ẹ̀ o tó bá rò pé ten thousand ò fẹ́ fi ten thousand ṣe bẹ́ẹ̀ bóyá ọbẹ̀ ọbẹ̀ olómi ṣòro ló fẹ́ sè. Si ṣùgbọ́n ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ọjọ́ wo la fẹ́ tó gbọ́ ọjọ́ wo la fẹ́ tó jí ọjọ́ wo la fẹ́ sọ jí ṣé ká wá gbàgbọ́ ni ká dẹ̀ agree wípé lóòótọ́ àti òdodo làwọn pípù wọ̀nyí ni wọ́n mú iye wa ni wọ́n ra wá níyè ni wọ́n ò jẹ́ ká mọ ibi tá à ń lọ ni. ṣé lóòótọ́ ni ṣé ká gbàgbọ́ bẹ́ẹ̀ ipe àwọn pípù yìí lóòótọ́ ni wọ́n ra wá níyè tá a fi mọwọ́ ọ̀tún wa yàtọ̀ sósì tá a fi mọ ibi tá a ń lọ a ó mà ṣe o wọ́n wá ń bẹ̀ yín ẹ wá dìbò táyé jayé ọlá god bless you for the gift ẹ wá dìbò síjú adé olúbùṣe ah god bless you kábíyèsí olọ́nà ọ̀hún o bóyá látọ̀nà látọ̀nà ọ̀run ni bàbá ti ń fún wa ń gift <laughs> ọláolúwa adésínà god bless you kódà kábíyèsí olúbùṣe ṣíjú adé ó tún bá wa ń láìkí prógráàmù náà ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dọ̀bálẹ̀ forí adé orí dọ̀bálẹ̀ mọ́ wa o ìjẹ́ rọ́bà fi o arọ́bà fi lọ́ba ń pa o ẹ ṣe gan mo dúpẹ́ o wọ́n tún fi gift sí i ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ wọ́n tún lọ́ọ̀vù wa ẹ ṣe mo dúpẹ́ o gẹ́gẹ́ bí àlàyé tí mò ń bá lọ ẹ̀yin ọmọ Yorùbá ìlú nira sí lójoojúmọ́ ìbá tí mò ń sọ mò ń tún sọ ní gbogbo tó bá ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ bá mọ agbára tó wà níkàáwọ́ yín tẹ́ ẹ bá mọ agbára tẹ́ ẹ ní dání gẹ́gẹ́ bí ọmọ ìlú táwọn òyìnbó ń pè ní citizen gẹ́gẹ́ bí citizen tẹ́ ẹ bá mọ agbára tẹ́ ẹ ní dání ẹ mọ̀ pé àwọn tó pe Ya, ẹ má bínú sí wa nẹ́tíwọ̀kì yẹn ló sá lọ tó tó ń call. níwọ̀n bí ìgbàgbọ́ tèmi ni pé níbi tá a bá délé ni ó yẹ kí ọpọlọ wa ti sọjí ó yẹ kí iye wa ti sọjí ká ti mọ̀ yìí pé àwọn tó pera wọn lólóṣèlú wọ̀nyí wọ́n ti mú wa bí ẹrú wọ́n ti mú wa gẹ́gẹ́ bí ẹrú wọ́n dẹ̀ ti sọ wa di ẹrú ó yẹ kí iye wa ti sọ jí ká ti mọ̀ yìí pé ó yẹ káwa fúnra ara wa ká jí ipe kò yẹ ká gbà fún wọn títí láéláé kán dẹ̀ fi wá ṣi ẹrú kán dẹ̀ máa fi wá gbá bọ́ọ̀lù bó ṣe wù wọ́n dìbò kò gbowó ẹ jẹ́ ká ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó títọ́ wà tán bá wá di gọ́vnà tán tàbọ́n di sẹ́nẹ́tọ̀ tán tàbọ́n di igbá wọn dàwó tí wọn ò ṣe nǹkan kan fún yín ẹ wàá máa sọ̀rọ̀ ẹ máa bínú báwo lẹ ṣe fẹ́ sọ̀rọ̀ if I must tell you the truth kẹ ẹ jẹ́ kájọ wo kájọ wo tó wà nílẹ̀ yìí kájọ ṣe calculation ẹ̀ calculation wọ́n ní ten ten thousand per unit àríbi tán ti pín twenty thousand o àríbi tán ti pín ten thousand tán ti pín twenty but approximately ẹ jẹ́ ká agree pé ten thousand ní unit kan kẹ ẹ jẹ́ ká gbà pé èèyàn one thousand per unit one thousand per unit multiplied by ten thousand that is ten million a Ari rí a ni káwá kankan approximately ká gbà pé ten ten units ni ni wọ́ọ̀dù kankan kakan approximate yẹ a rí wọ́ọ̀dù tí ò tó mẹ́wàá a dẹ̀ rí wa tó ju mẹ́wàá lọ tó wọ fifteen tó fifteen units tó wọ twenty wọ́ọ̀dù tó wọ twenty one wà but approximately ká ṣáà sọ pé ten ten yẹn ẹ wá multiply ẹ by ten that is one hundred million per you per per word ẹ dẹ̀ wá wo wọ́n sọ wípé unit tó wà ní gbogbo Ondo State i think is three thousand five hundred and eighty three thousand five hundred and something ni ẹ wá agree unit kankan one hundred ẹ wá multiply yẹ ten thousand multiply ẹ ẹ ẹ wòye ìbò tí APC ní òun ní kẹjẹ ká fi ṣe calculation APC ní ìbò three hundred and kàtẹ́ sọ pé three hundred and fifty thousand ten thousand naira multiply by three hundred and fifty thousand ká multiply yẹ by by ten thousand that is three point five billion naira Eh, gbogbo yín lẹ mọ̀ pé ìdánilójú wà wípé àwọn àwọn tó gbowó ó máa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí ni mo fẹ́ mú jáde ni wípé nígbà téèyàn bá ti ń kó bíi fifteen billion twenty billion tó ti kó sílẹ̀ pé ẹgbàá ẹ pín fáwọn tó fẹ́ wá dìbò níbi ìdìbò tó bá wá wọlé tí ò ṣe anything ẹ wàá máa sunkún but ẹ̀yin ti gbàgbé pé èèyàn máa ń fi ebi mọ́nú ṣiṣẹ́ ayọ̀ ni èèyàn máa ń fẹ́ bímọ́nú tó fi ń ṣiṣẹ́ ayọ̀ ni wà á endure wà á farada ebi wà á farada ìyà irú bó ṣe announce pé kán wá dìbò tí gbogbo yín bá kọ̀ tẹ́ ẹ̀ jáde wọ́n á announce ẹni tó wù wọ́n lóòótọ́ ṣùgbọ́n àwọn fúnra wọn gan wá mọ̀ yìí pé wàhálà ti ṣẹlẹ̀ wọ́n á mọ̀ yìí pé rẹ́rẹ́ ti rún wọ́n á mọ̀ yìí pé táwọn masisi ò fi jáde dìbò táwọn voters ò jáde wàhálà wà o ṣùgbọ́n gbogbo yín lẹ́kọ̀ọ́ ebi ń pa wá o àtijẹ́ ta àjẹun àjàjàrí tẹ́ ten thousand náà fẹ́ lọ gbà ten thousand yẹn ẹ̀yin fúnra yín mọ̀ pé tẹ́ ẹ bá ń jẹ oúnjẹ one one thousand naira lójúmọ́ oúnjẹ one thousand tẹ́ ẹ bá ń jẹ lójúmọ́ ẹ máa ná ten thousand yẹn fọ́jọ́ mẹ́wàá compare tó díndín ọdún mẹ́rin tí wọ́n fẹ́ lò a kàn fi sọ̀rọ̀ ní gbogbo yín lẹ́mọ̀ yìí pé kò sí o ò lè jẹ one thousand on the spot kó o sọ pé o jẹun tí n bá fẹ́ jẹun tí mo yó pé mo jẹun mo yó màá jẹ oúnjẹ six thousand seven thousand naira pé mo fẹ́ jẹun mo dẹ̀ ọkàn mi dẹ̀ balẹ̀ pé mo fẹ́ jẹun mo dẹ̀ yó màá jẹ oúnjẹ seven thousand ìyẹn tí mi bá fẹ́ kọjá àyè mi o pé jẹ́ kí n jẹ irú oúnjẹ báyìí kí n ṣáàdẹ̀ yó bọ́ bá fẹ́ wá bẹ́ pé mo lọ ń jẹ ẹran kọjá bó ṣe yẹ kí n jẹ tàbí mo fẹ́ jẹja mo fẹ́ jẹ kinní kan màmá múra ten thousand to fifteen thousand lẹ́ẹ̀kan ṣoṣo kò sí bó o ṣe tó o ò lè jáde pé o fẹ́ jẹun sí kò jó oúnjẹ one thousand kò tiẹ̀ gbolo ti fẹ́ ro oúnjẹ one thousand gan mọ́ nígboro atesco god bless you thank you for the gift milly god bless you for the gift o kò síbi tó ti fẹ́ ro oúnjẹ one thousand ẹ̀yin aráàlú ni mò ń gbìyànjú àti sọ eléyìí fún ẹ mọ agbára tó wà níkàáwọ́ yín kẹ́ ẹ bá lè mọ bí àwọn pípù yìí ṣe mú aráàlú bọ́n ṣe mú yín lẹ́rú ẹ wo Ondo state for example tó bá máa sọ̀rọ̀ wọn lóńdó state lọ́kì Ondo state ò lọ́kì ẹ̀yin gangan gangan lẹ́kùnà jù ẹ̀yin ní ẹ̀ tí ẹ̀ wá tún lọ́kì ní kankan because of politics Akérédolú jẹ gọ́vnà Akérédolú ń kú lọ ó ń wo ikú ikú ti dọ́dọ̀ ẹ̀wọ̀n àti ikú ti jọ jòkó wọ́n ti jọ ń pàtẹ́wọ́ wọ́n ti jọ ń sọ̀rọ̀ wọ́n ti ń dọ̀wẹ́kẹ̀ wọ́n ti jọ ń sọ̀rọ̀ pé ìgbà wo ni ká gbéra Akérédolú mú state yìí ó hò díẹ̀ tó ransom simply because of politics kò sí kankan tó function mọ́ ní state ọmọ tó bí wá ń pàṣẹ ọmọ ẹ àtìyàwó àwọn ló ń sàn àwọn ló ń ṣègbà àwọn ló ń ṣàwo ní state bówó ṣe ń wọlé àwọn ló ń pa àṣẹ bí wọ́n ṣe máa ná kò sí project no single project for odindi ọdún mẹ́rin takérédolú lò lẹ́lẹ́ẹ̀kejì nígbà takérédolú tó jàjà tún declare pé ó mà ti kú o tí eléyìí tó wà mẹ́ẹ̀ tó take over it is a pity ó tún jẹ́ nǹkan ìbànújẹ́ pé ìyẹn náà tún dára odindi ọdún ó tún fẹ́ẹ́ pọ́dún kan tí yẹn lò báyìí kò sí kankan Ondo state dákẹ́ páro páro paro kò sí project kò sí pọ́nṣẹ́ ọ̀nà kò sí pọ́nṣẹ́ omi kò sí pọ́nṣẹ́ kankan moreover kò tiẹ̀ sí ọjọ́ wo lolóṣèlú ti ṣomi last tán bá gbé katapila sọ́nà tán náà fẹ́ fa ọ̀nà wọ́n á fodidi ọdún mẹ́rin wọ́n á fi fa ọ̀nà two kilometres wọ́n á fi máa wọ́n á fi máa ṣe two kilometre road odidi ọdún mẹ́rin wọ́n fi ń ṣe é kán ṣáà lè mọ rí nǹkan ṣòfò yín pé wọ́n ń ṣọ̀nà kán lè máa pariwo wọ́n wá ṣètò ànẹ́sẹ̀ tó jẹ́ pé wọ́n wá máa búlọ̀kù yín wọn ò ní jẹ́ kí mọ́tò rọ̀nà gbà kí ló ṣẹlẹ̀ wọn níbi tán ti ṣọ̀nà ń bẹ̀ yẹn kò sọ́nà tí wọ́n ń ṣe wọ́n bẹ̀ mọ̀ ń délé wọ́n kọ̀ sí hold up kẹ́ lè bìlífù pé wọ́n ń ṣiṣẹ́ tí ò dẹ̀ sí tí wọ́n ń ṣe fún yín ẹ̀yin aráàlú ẹ jí gírí ẹ sọ jí eléyìí tí wọ́n fi rọ́tàn yín tán pọ́n jẹ̀bẹ̀ lákìsà fún yóò yẹ kó ti tó o. ṣé mo pé bó ṣe ń dìbò lọ àwa ò ní kán mọ́ dìbò because mi èmi kọ́ ni mo fẹ́ lọ ṣe gọ́vnà mi ò dẹ̀ ní sọ pé kóńdó ṣe ti wà láìsí gọ́vnà àsọpọ̀ ká dìbò ṣùgbọ́n èmi ń jẹ́ kó understand ni kí ni túmọ̀ ten thousand tẹ́ ẹ gbà tẹ́ fi ń dìbò inú yín ń dùn ẹni ṣèbára owó yín náà ni ara tó yẹ kán ṣe fún yín ni àwọn tí ò wá lè jáde kán dìbò ńkọ́ àwọn ọmọ kéékèèké tí ò láìtọ́ àti dìbò ń kọ́ ẹ jí gírí nínú oorun ẹ̀ṣẹ̀ kẹ́ mọ̀ pé nàìjíríà ti tán ẹ wo ẹ wo ẹ wo Lucky tó lóun jẹ́ gómìnà Ondo state látìgbà tó ti débẹ̀ eré bó ṣe fẹ́ ṣe gómìnà ló ń sá kò sí kankan Ondo state wá wà stagnant kò sí kankan tó lọ wájú nǹkan ò lọ wájú nǹkan ò ṣẹ́nu rẹ̀ mo dẹ̀ ń sọ eléyìí fún yín tẹ́ bá bìlíìfù yìí pé nítorí pé bóyá mo ní interest sẹ́nìkan tàbí kò sí tó kàn mí pẹ̀lú anybody because mo fẹ́ kẹ́ ọ́ndásá àti PDP o ẹ̀yin tẹ́ pẹ̀lú PDP àti PDP àti APC kan làwọn méjèèjì ifá kan ló tẹ àwọn méjèèjì ifá kíni ifá ọ̀jẹ̀lú ifá olè ifá ìkà ló tẹ àwọn méjèèjì àtẹni tó wà l'APC ọjọ́ kìíní àná ṣebí Àtíkù ṣebí APC ló wà ọjọ́ kìíní àná Bùkọ́lá Sàràkí ṣebí APC ló wà lọ́jọ́ kìíní àná àwọn dino mẹ́láyè ṣebí APC ni wọ́n wà ọjọ́ kìíní àná àwọn Kwankwanso ṣebí PDP náà wà lọ́jọ́ kìíní àná àwọn Peter Obi ṣebí APC ni wọ́n wà ọjọ́ kìíní àná àwọn Mímíkò and co gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pc ní gbogbo wọn pdp ní gbogbo wọn wà lẹ́ni oríkàlùkù wa ń sá lọ sọ́tún wọ́n ń sá tán bá ti débi tán ní pé kò sọ́nà wọ́n ń sá wá sí bí bóyá ọ̀nà máa wà the same thing dẹ̀ ní gbogbo wọn olè ìkà. ẹ̀yin ọmọ yorùbá ni kẹ́ ẹ jí i kẹ́ ẹ ra ròjìnlẹ̀ yìí pé ńjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà. Jeffrey Buffy, God bless you for the gift tó la fẹ́ ṣe gbogbo eléyìí dà èní asukún nǹkan wọn ọ̀la asukún nǹkan wọn àwọn tó dẹ̀ ń fìyà yẹn ń jẹ yín ẹ̀rẹ́dì àti kojú wọn ọjọ́ tẹ́ ẹ bá ṣe tán àti kojú wọn nígbà tó ń ṣe campaign tẹ́ ẹ jáde ara wọn tó jáde tẹ́rẹ́ mi dìídì fojú mi rí láti wọ́n rin ìrìn wọ́n rin ìrìn one hundred and fifty kilometres from ẹsẹ̀ odò ẹsẹ̀ odò to Àkúrẹ́ is over one hundred and thirty kilo one seventy something kilometers. wọ́n rìn wọ́n wá sàkúrẹ́ torí two thousand naira because of two thousand naira láti ẹsẹ̀ odò ẹ̀yin èèyàn mi àwọn èèyàn gbéra láti àkókò wọ́n wá sàkúrẹ́ torí two thousand naira wọ́n kóra wọn sínú bọ́ọ̀sì wọ́n gbé bọ́ọ̀sì ọ̀fẹ́ fún wọn wọ́n rọra fi bíi fifty thousand sínú wọ́n kó hundred thousand sínú mọ́tò kankan nínú hundred thousand wọn àwọn tó lídìí wọ́n á rọra wọ́n já fifty thousand sápò àwọn tó kù sínú mọ́tò wọ́n á ya pín two thousand lé wọn lọ́wọ́ wọ́n wá ra páàkì omi páàkì sachet water wọ́n á ra páàkì sachet water wọ́n gbé sínú mọ́tò tí wọ́n bá fẹ́ ṣèpọ́nlé wọn wọ́n á ra kóòkì nínú fifty thousand wọ́n á ra tiwọn wọ́n wá pín two two thousand lé wọn lọ́wọ́ wọ́n wà nínú oòrùn wọ́n tún ṣe campaign wọ́n gbé plákàdì dání wọ́n pariwo vote for Lucky vote for APC vote for PDP ẹ̀yin èèyàn ẹ jí gìrì eléyìí táwa ń pariwo yìí is not for me níwọ̀nba ẹ̀bùn tọ́lọ́run fún mi gbogbo yín lẹ mọ̀ the little gift I have tẹ́nu mi tí n bá ní interest pé òkè òṣèlú yìí ni mo fẹ́ join ebi ò lè pa mí ẹ̀yin fúnra yín mọ́ ẹnu tí mo ní tí n bá máa fi pariwo tí n bá máa fi ṣiṣẹ́ fún Tinubu tàbá ti kù tàbí Òbí màá jẹun mi díẹ̀ ní dúró sí state level màá to iṣẹ́ mi màá rin ìrìn mi màá wà lókè kì í ṣàsọdùn kì í ṣe fọ́ńbù ṣùgbọ́n èrè wo ló fẹ́ mú dání fún mi that is to tell you that I am not talking of myself bí kì í ṣe torí ti ẹ̀yin wọ̀nyí i am saying this ipe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ní nọ́mbà mi láìpẹ́ yìí màá change nọ́mbà mi wọn ò jẹ́ sí mi ọmọlúkà ẹbí ń pa wá ìyà ń jẹ wá àti ìjẹun àwọn ọmọ mi ò jẹun ìkan pè mí ní fídíò kọ mi ìdẹ kì í gbé fídíò kọ ó kàn pè mí ní fídíò kọ mo ṣàwò títí tí ó ti pè lẹ́ẹ̀kínní ó pè lẹ́ẹ̀kejì ó pè lẹ́ẹ̀kẹta kí ni kí n ṣe léyìí sí báyìí mo bá fà fọ́ọ̀sì àti gbé kọ́ọ̀lù ẹ̀ pé jù ẹ́ let me pick the call nígbà máa gbé kọ́ọ̀lù ló bá fà àwọn ọmọ mẹ́ta hàn mí nínú fídíò ẹ wà àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá wọn ti kú òun nìkan lòun gbé bùkátà wọn òun ò dẹ̀ níṣẹ́ ebi ti pa òun àtijẹta làwọn ò ti jẹun kí n ṣàánú òun èmi gan ẹni tí wọ́n ń ṣàánú fún. ṣùgbọ́n irú ẹ̀yin wọ̀nyí tán bá fún yín ní ten thousand ẹ jáde lọ ẹ lẹ fẹ́ dìbò. ẹ gba ten thousand tán bá ní kẹ́ ẹ wá tẹ̀ lólóṣèlú ẹ̀yin náà ẹ gbé báàgì dání ẹ máa pariwo vote for APC vote for PDP àánú yín mà ṣe mí o ẹ tí ì mọ ibi tó ṣubú tẹ̀yìn tẹ́ ẹ bá mọ ibi táwọn olóṣèlú ti kó bá yín lórí ni kò sí olóṣèlú tá gba wájú yín kọjá ẹ máa domi gbígbóná lé wọn lórí ni mo dẹ̀ fẹ́ garanti yín kí n tó rán this is how it will continue to be tẹ́ bá lero pé ìyípadà máa wà tẹ bá lérò ipò máa change tẹ bá lérò pé ayé máa dẹ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń parọ́ fún yín ẹ tanra yín jẹ tẹ bá bìlíìfù yìí pé àpò rẹsì pò ń padà bọ̀ wá di seventy thousand ẹ tanra yín ni o a bag of rice is one twenty thousand mo ń guarantee yín pé ó ń lọ sórí one fifty kẹ́ tó ṣọdún ẹ kọ́ tí ò bá ti wọ bẹ́ẹ̀ wá ẹ fi kárẹ́ mi nímú. oh god àánú ṣe mí fẹ̀yìn ọmọ Yorùbá. àánú ṣe mí fún yín torí pé kí ni à ń tẹnumọ́ fún yín ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́ ẹ̀rù ń bà yín ṣé ká ti wá sọ pé lóòótọ́ Yorùbá lójo ni torí àwọn kan ní wọn lẹ́rù ló ń ba Yorùbá tí yóò jẹ́ kí Yorùbá sọ̀rọ̀ ṣé ṣé alójo lóòótọ́ ni ẹ̀yin fídíò ẹ̀yin dẹ́ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ìbéèrè mi o kò yé mi ṣé lóòótọ́ la lójo ńlẹ̀ Yorùbá ni please táwọn people yìí dẹ̀ ń ṣe wá how do those people they are not up to one percent of our population wọn ò tó one percent wa ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gangan gangan tágbára wọn fi ju tiwa lọ gan-an. Sumi, only only is not baby rot. God bless you for the gift. Only a bag of rice is not one twenty thousand. Well, I can say Lord tiwa tèmi rà last year tèmi last year one twenty mi wàá mọ iye tí wọ́n ń tà báyìí torí mi ò tiẹ̀ rà ó ní eighty five thousand bóyá níbi tó wà ibi tó wà ní eighty five lọ́dọ̀ tiwa ń bí is eighty is one twenty thousand naira mi ì mọ bí tó àwọn tó ń tà ní bọ́dà tó ń tà ní ìdíròkò ìbàdàn abẹ́òkúta kankan wọ́n sì ń rí tà ní ní ninety thousand hundred thousand torí wọ́n súnmọ́ bọ́dà but ní èkìtì ondo àwọn kankan yẹn ẹ lọ confam oye tí wọ́n ń ta a bag of rice wọ́n á sọ fún yín hmm, ẹ máa wo ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ tó ní eighty five thousand ẹ máa ra báàgì kan ní one fifty kí tó kí tó wọ december ọ̀rẹ́ ẹ̀ sọ̀pọ̀lọpọ̀ nínú yín gàrí lẹ máa fi ṣe december tàbọ̀ gẹ̀dẹ̀ ẹ jẹ́ ń kọ́ yín <laughs> ẹ jẹ́ ń kọ́ yín ní sísítẹ̀mù kan tó máa ń dàbí ráìsì ó dáa gan ẹ lè ṣe òórùn wà ń tà ń ṣe ẹ lo òórùn yín tẹ́ bá dẹ̀ ní dehydrator ẹ lò ó dàbí ráìsì ni ẹ lọ ra ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ò wọ́n tó kò wọ́n tó ráìsì ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì pọn ni kẹ́ ẹ lò ẹ wàá sè tẹ́ bá ti sè é ẹ rẹ́ pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ kẹ́ ẹ sè é tẹ́ bá ti rẹ́ pẹlẹbẹ pẹlẹbẹ tẹ́ ẹ sè é tán ẹ wá dà sínú tray tàbí sínú dehydrator tẹ́ lè fi dry ẹ ẹ sa kó gbẹ́ẹ́ tó bá ti gbẹ dáadáa ẹ dà sódó kẹ́ ẹ gún tẹ́ bá ti wá gún lódó á wá rí winrin kò ní kò ní ẹ gún kó win kì í ṣe pé máa gún kó mú bí bàtẹ́ fẹ́ fi ṣe lùbọ́ òun rárá ẹ kọ́kọ́ bomi gbóná bọ́ tẹ́ ṣe tẹ́ bá ti wá ṣe ẹ wá gun lódó tẹ́ bá ti gun ẹ wá gun kórí winrin ẹ má gun kó kúnná bí èlùbọ́ ẹ gun bígbà tẹ́ rún ẹ ò tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wá dà á sínú pọ́ọ̀tù ẹ fata sí ẹ fi yọ̀ sí ẹ fi mọ́gí sí tẹ́ bá rówó rẹ̀ já ẹ gbọ́n sí ẹ fi epo sí ẹ fi gbogbo ohun tó bá yẹ kẹ́ fi sí ẹ dé kẹ́ sí kẹ́ rò pọ̀ kẹ́ máa jẹ ráìsì lẹsẹ yẹn ẹ ṣe fáwọn ọmọ yẹn bùsábọ fún wọn wọn á jẹ ó dùn ju <laughs> ọlọ́run o ojú máa ń rí o àná style kan ni mo fún yín yẹn o ẹ lọ ṣe ẹ rí bó ṣe gùn tán ó dùn pa ni ń dùn. adéwálé abdulwazeed ah ọgbà yìí brọ́dà mi ẹnikẹ́ni kan ignite fire it has already been ignited action has already been taken ìgbésẹ̀ tí Sunday Igboho gbé ó ti prove wípé ẹnìkan ti dìde and not just Sunday Igboho alone Sunday Igboho pariwo ó sọ̀rọ̀ ó dìde ó ṣe rálì ó kàǹpé ó jáde pé ẹ̀yin ọmọ Yorùbá ìyà tó jẹ yín ó yẹ kó ti dópin ẹ jẹ́ ká dúró láyé ara wa ọmọ Yorùbá ló dìde ogun ẹ̀yin lẹ gbógun tì í bàbá Akíntóye dìde ó sọ̀rọ̀ ẹ̀yin lẹ gbógun tì í ẹ̀ ń kí lorúkọ ẹ̀ ọláyọmí Koiki bàbá èkìtì èmi fúlàní ọ̀pọ̀lọpọ̀ ń wá láti dìde tá pariwo ṣùgbọ́n àwọn ọmọ yorùbá ẹ ní ká lọ jòkó ẹ ló lè níwá elébi ló ń pa wá ẹni tá a fẹ́ jẹ là ń wá ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ ó ní ìrẹsì ọkà nìyẹn thank God pé ó mọ ọkà ní mí prince sherry talks kò sí wàhálà sẹ́ ẹ̀ ìrẹsì ọkà <laughs> ìrẹsì ọkà ẹni tí ò bá rówó ra ráìsì kó ṣe tọlọ́gẹ̀dẹ̀ yìí tí mo sọ ìrẹsì ọ̀gẹ̀dẹ̀ ó fún ìpani ó dùn ó dẹ̀ rich tó bá fẹ́ ṣe é fún mi lówó màá bẹ́ẹ̀ ṣe màá dry ẹ̀ ń bí màá sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ mo lè ṣàpò kan sẹ́ẹ̀dì sí ẹ ọba ti sanwó mi tòrò owó ni màá fi gbé lọ bí tí màá ti bá ẹ dehydrate ẹ tá ti gbẹ sẹ́ẹ̀dì owó tèmi màá very simple ó dùn jù ó fọ́n ìbàjẹ́ ìwọ gbówó wà màá bẹ́ẹ̀ ṣe ráìsì gidi tó dùn jù. so ọ̀pọ̀lọpọ̀ ló ti gbégbèsè ẹ̀yin olóríire wọ̀nyí a ti sa ipá but kàkà káwọn ọmọ Yorùbá gbọ́ níṣẹ́ ló oníkálukú a believe pé ibi ló ń pa wọ́n ìyà ló ń jẹ wá tá a fi ń pariwo pé kóníkálukú ṣe tiẹ̀ mo wá ń bọ̀ torí àwọn ọ̀rọ̀ kan jáde kì í tún wá ṣe ni ni mo fẹ́ tún fún yín mò ń mú bọ̀ lọ́la ṣe bẹ́ẹ̀ yín lẹ sọ pé ẹ fẹ́ lọ táwọn kan ní kẹ́ gbẹ́nu sọ̀hún àwọn Haúsá ti sọ fún yín pé àwọn fẹ́ lọ wọ́n ti fi ọ̀rọ̀ síta wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti declare fat? pé eléyìí sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní mọ́ o àfẹ́ dá dúró we are going àwọn Hausa ti sọ̀rọ̀ máa gbé fídíò ẹ̀ wá fún yín lọ́la máa wá play ẹ̀ fún yín ó wà lórí ó wà lórí ibi bọ̀ nítorí pé kì í ṣòwò ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nu ẹ̀ tó bá létí kó gbọ́ nǹkan tẹ̀mí sọ kò sí títí ayé á fi parẹ́ lọ lóṣèlú máa máa fi yín wọ́n á máa fi yín jẹun ní ẹ wọ ọmọ ẹ wọ ọmọ Akérédolú ọmọ Akérédolú fi wá jẹun jẹun jẹun jẹun bọ̀bọ̀ onírùngbọ̀n burúkú tán pè ní Babájídé ó fi wá jẹun jẹun jẹun jẹun ó jẹ Ondo State ó fẹ́ jẹ Ondo State ó fẹ́ jẹun òun àti ìyá ẹ̀ Betty ìyẹn náà lẹ́nu Betty náà lẹ́nu ó lé Ondo State wá igbófóbíà igbófóbíkì àbí báwo ló tiẹ̀ ṣe pé Betty kò ní dáa fún ẹbí tó bá wà mi ì ṣe prógrámù nítorí tiẹ̀ lé ni mo mú prógrámù ẹ bọ̀ wàá gbọ́rọ̀ lẹ́nu mi ọ̀rọ̀ lọmọ ilé tí ń yẹ wàá gbọ́rọ̀ pẹ̀lú bó ṣe run Ondo State bó ṣe jẹ́ ṣé rí ẹ̀yin èèyàn ni mò ń sọ fún ẹ jí àwọn pípọ̀ yìí pọ̀ tó yín ìdí àdúgbò they are not up to one wọn ò tó one percent they are zero point five percent ni wọ́n kọ́ nínú population yín kí ló dé tí wọ́n mú gbogbo yín pátá tí wọ́n so yín sínú balanga tí wọ́n so yín sínú sínú àpò tí wọn ò jẹ́ kẹ́ ẹ ríran tí wọn ò jẹ́ kẹ́ ẹ mọbi tí ó yẹ kẹ́ ẹ kọjú sí. tí wọn ò jẹ́ kẹ́ ẹ mọbi tó yẹ kẹ́ ẹ lọ. ẹ jíjí òdodo ẹ sọ jí ẹ jí gìrì àbí inú ìyàtẹ̀ ń jẹ yín ìyàtẹ̀ ń jẹ everybody ń jẹ yìí ló dùn mọ́ yín nínú ni. ìlú òyìnbó ò ṣe é lọ kò má rò pé bóyá wàá sá lọ ó ti dà fagbára wọ̀. kí ló kù kí ló next wọ́n ti dìbò tán londo state ẹ máa retí ẹkún ẹ máa retí òṣè ẹ máa retí ebi ẹ máa retí ìyàn ẹ kọ déètì èmi sílẹ̀ pọmọlúkà sọ ẹnìkan ní ọmọlúkà ò kì í sọ nǹkan dáadáa ni nítorí pé gbogbo nǹkan dáadáa tó wà nù nàìjíríà kò sí èyí tí wọ́n jẹ́ kó jáde mọ́ ni ojúmọ́ kan ìròyìn aburú kan ni ní nàìjíríà ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀ kí ni Narendra Modi prime minister Indian kí ló wá ṣe ní Nàìjíríà kí ló wá ṣe l'Àbújá mò ń bọ̀ sẹ́ẹ̀ <laughs> Narendra Modi kí ni iṣẹ́ tó wá ṣe ní Nàìjíríà ẹ pàdé mi lọ́la irú ìpàdé wo ló wá ṣe àwọn wo ló gbéṣẹ́ rán wá sí Nàìjíríà ẹ jẹ́ ká pàdé lọ́la màá tú ọ̀rọ̀ fún yín yẹbẹyẹbẹ ṣùgbọ́n rí i pé o pín eléyìí rí i dájú pé o pín prógrámù eléyìí kò ṣí ẹ̀ kò jẹ́ káwọn aráalé gbọ́ pé kán kú múra o wọ́n kú oríire gómìnà tuntun ti jẹ wọ́n ti gba ten thousand wọ́n ti dìbò ẹ ti gbowó ẹ ti dìbò congratulations be prepared get yourself prepared ebi ń bọ̀ ẹ ti ríran ẹ ti mọ kankan àwọn tó yáwó fún lọ́kì tó fi ṣe election yín lọ́ọ̀kì máa sanwó wọn padà owó tóun fúnra òun ní tó ná á san padà hmm, ẹ tí ì mọ kankan ọ̀la ni kẹ́ ẹ jẹ́ ká pàdé mo kàn wá bẹ́ ilé ìfún yín lé ní ni ẹ ṣí ẹ program ìkẹjẹ kó dáadáa so kò ní ju báyìí lọ Ọmọlúkà ni èrìn jẹ o ẹ bá pín ètò yẹn jẹ kó rìn god bless you ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ilẹ̀ anywhere ní ilẹ̀ Yorùbá ẹ kàn sí nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lójú fọ́nrán yẹn zero seven zero four six zero nine twenty four eighty four nọ́mbà tẹ́ máa kàn sí nìyẹn bógo ti ń jẹ́ ti Ọlọ́run á bá yín ṣètò ẹ̀ ilẹ̀ tí ò lẹ́jọ́ tí ò ní wàhálà tí ò la kankan lọ bóyá estate lẹ fẹ́ tàbí ẹ fẹ́ ní ọ̀dà ilẹ̀ ibo ti wù kó pọ̀ tó ilé lẹ fẹ́ fi kọ́ ni hotel ẹ fẹ́ fi ṣoko ẹ fẹ́ fi ṣe estate anyhow ẹ kàn sí wa iṣẹ́ táwa bá dúró nìyẹn ọmọlúkà ni mò ń jẹ́ adẹ̀ ti lórúkọ àwa òun ṣe oníjìbìtì níbi táwa bá délé ni ọlọ́run ti kẹ́ wa mo ti lórúkọ nílẹ̀ yorùbá yìí tẹ bá béèrè lọ́wọ́ èèyàn mẹ́rin márùn mẹ́fà pé ta ló ń jẹ́ ọmọlúkà wọn ni wọ́n mọ bọ̀bọ̀ tó ń ṣe yorùbá nation yẹn ó ti lórúkọ ọlọ́run àbàjẹ́ orúkọ mi ò sì ní bàjẹ́ ẹ kàn sí wa kábàáyín ṣètò ẹ̀ jésù olúwa wa àmín lọ́lá fatia oyin mọ́mọ́ na la waula wala quwata illa illa billah meriwo ya ya ó yá pín ètò jàre ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó rìn ẹ jẹ́